mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo àgbàlagbà mo kí wa pé a kú gbìyànjú lórí kó lè dà orúkọ tèmi ò yí padà ọmọ Òbòrìwó ayé kò tọ́ tí àwọn èèyàn máa lọ sí náà mo ṣe ń jẹ́ mo kàn fẹ́ sọ nǹkan nípa ọ̀rọ̀ Yorùbá ní ṣàtà gbé dání yìí ibi tá a dé dúró àti bí nǹkan ṣe rí ṣe rí Yorùbá wọn ni tí ẹni tí a ń parọ́ fún tí ò bá mọ̀ wọn ní ẹni tó ń parọ́ fún ni a mọ̀ pé ọ̀rọ̀ gangan ló ń pa tá a bá wò ó bí ọ̀rọ̀ ìṣeré yìí àwọn kan gbà wípé àwọn làwọn lè ṣe é pé bàbá Akíntóyè ò lè ṣe mọ́ ìyẹn àwọn ìgbìmọ̀ onítìrí mo dẹ̀ ti ní mi ní sọ wọn kan nípa ẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tún padà wá ń pè pé ṣé bẹ́ẹ̀ ṣe máa wọ̀rọ̀ yàn lélẹ̀ yìí àwòrán ṣùgbọ́n a gbà wípé gbogbo ohun tí onítìrí ń ṣe ó ti wà nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ Yorùbá pé yóò wáyé ni gbogbo àwọn tí wọ́n sì ń tẹ̀lé pátápátá tí wọ́n mọ òtítọ́ àti òdodo ṣùgbọ́n tí àtẹnujẹ ò jẹ́ kí wọ́n lè padà bá a ti ṣe kọ́ pé tí wọ́n yóò rí òun náà nìyẹn bí a bá ṣe kọ ọ̀rọ̀ oníkálukú pé yóò ṣe ìrìn àjò àti bí wọ́n ṣe mọ̀ ọ́ ni wọ́n ṣe mọ̀ oníkálukú ó ti wà pé bá ṣe mọ̀ àwọn nípasẹ̀ wípé wọ́n padà wá dalẹ̀ àwọn ọmọ Yorùbá òní yẹn àwa tá a sì dúró tá a sọ pé àdalẹ̀ náà àtúnwá gbọ́dọ̀ tún jẹ́ kó bàjẹ́ torí wọn ló dùn fà sọ wípé kí túnṣe túnṣe wọ́n ní kó máa túnṣe wọ́n ní kí bàjẹ́ bàjẹ́ wọ́n ni kó máa bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n gbà pé onítìrí onítìrí onítìrí ló lè ṣe é nǹkan kan tí ò yé wọn tí èmi particular máa ń sọ fún wọn wípé èèyàn kan ò lè gbàlú ìgbìmọ̀ kan ò lè gbàlú àjọṣowọ́pọ̀ òun la fi máa ń gbàlú tá a bá jọ sowọ́pọ̀ a ò lè rí ìlú gbà o tá a bá jọ fi ìmọ̀ ṣọ̀kan kí mọ̀ wá ṣọ̀kan kéde wá ṣọ̀kan a lè rí ìlú gbà ṣé ẹ̀yin kan lè fẹ́ sọ pé fẹ́ gbé ìjẹ́rìmù kalẹ̀ ń sìn yín lórí àwọn wo lè fẹ́ ṣe ṣé lórí àwọn tẹ́ ẹ̀ gbà tiwọn lè fẹ́ ṣe ni àbí lórí àwọn tẹ́ ẹ̀ jọ ń ṣèjọba ṣé Yorùbá nation méjì la fẹ́ gbà tẹ́yìn kan bá sọ pé ìjẹ́rìmù yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ kó àwọn tiyín sọ́tọ̀ àwa náà kó tiwọn sọ́tọ̀ àbí nílẹ̀ Yorùbá nígbà tí ẹ̀yin bá gba Yorùbá nation tán àwa náà ṣẹ̀ṣẹ̀ tún wá dìde pé a tún fẹ́ gba another Yorùbá nation ó gba ọgbọ́n ó gba ìmọ̀ gbogbo wọn sí wọ́n sì ń pè ní ọlọ́gbọ́n tí wọ́n sọ pé ó ní ọgbọ́n ó bá rò dáadáa tó o lè sọ̀rọ̀ ọlọ́gbọ́n tó o lè sọ̀rọ̀ olóye tó o lè sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ jáde lẹ́nu tó yẹ pé ìsọ̀rọ̀ ẹ ìrísí ẹ ìrí pé ẹni ìjìnlẹ̀ ẹni tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tí ọgbọ́n àti ìmọ̀ ń gbénú ẹ̀ ni àmọ́ tá a wá bá ronú tọ̀hún níbi tó jẹ́ wípé kódà ẹni tó gọ̀ ó tún gbọ́n tó onítọ̀hún lásìkò yìí ṣé bí yorùbá ní ẹ̀là lọ́rọ̀ wọ́n ní tá a bá là á wọ́n ní kò kí í yé ni gbogbo wa pátá la ní ẹ̀tọ́ sí yorùbá nation ọmọdé ní ẹ̀tọ́ sí àgbàlagbà ní ẹ̀tọ́ sí ọkùnrin ní ẹ̀tọ́ sí kristẹni ní ẹ̀tọ́ sí muslim ní ẹ̀tọ́ sí ẹlẹ́sìn àbáláyé ní ẹ̀tọ́ sí kódà àwọn tí wọn ò darapọ̀ mọ́ wa ń sìn yìí àwọn tí wọn ò bá wa ṣe ń sìn yìí àwọn tí wọn ò kàn tiẹ̀ gbà wípé kínní yìí lè bọ́ sí ń sìn yìí àwọn náà lẹ́tọ̀ọ́ sí i tá a bá gbà tán a ò ní lé wọn kúrò kí gbogbo wa jọ wò pé ìlú kọ̀ọ̀kan tí gbogbo wa jọ wà tá a ti ń ṣọlá tá a ti ń ṣọlà lónìí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìlú ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ìlú ọ̀hún tí wọ́n fẹ́ gba independent tiwọn tí wọ́n fẹ́ ní freedom tiwọn ìkànnì gbogbo wa yóò sí ń bẹ̀ nígbà tí wọ́n gbà tán tí wọ́n rí ìlú wọn tò tí wọ́n rí ìlú wọn ṣe àwa a sì ń gbé bẹ̀ wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀ a sì ń jẹ àǹfààní táwọn mọ́ọ̀lù náà ń jẹ that is exactly what will happen even though lónìí kẹ́ ẹ̀ gba yorùbá nation kẹ́ ẹ̀ sọ́kọ́ àwa kan àdá lónìí á padà jọ jèrè ibẹ̀ ni ṣùgbọ́n kíní kan ni o ṣe rí ẹnikẹ́ni tó bá ti fi rọ ìmọ̀lé èrè ló máa wó ilé onítọ̀hún ó dá mi lójú gbàdágbàgbà pé òkúta irọ́ tí mamadam onítìrì tí wọ́n gbìn yìí tàbí tí wọ́n rì mọ́lẹ̀ yóò padà kàn wọ́n lẹ́sẹ̀ kílódé tí ìyá yìí yóò lè ṣe púrógámù ẹ̀ kó wàásù fún àwọn èèyàn ẹ̀ tí ò bá tí òun bàbá mọ̀nà tẹ́ ẹ bá tẹ̀ wo púrógámù ìyá ẹ̀ tó bá ń ṣe púrógámù wàláì tẹ́ ẹ bá ní kí onítìrí kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò ní fúlò dáadáa àfi ìgbà tó bá tó bú bàbá lẹ́tọ́ máa rí tá máa fúlò tá máa tú tá máa tú bí tí ò bá ti bàbá onítìrí ò ní tubí máa play fídíò kan tí máa attach mọ́ fídíò tí mo ń ṣe yìí kẹ́ ẹ wo bó tún ṣe ń gbé àwọn ènìyàn sípè ṣé tá a bá wá gba Yorùbá ní ṣàtàn àwọn tá a ti sípè fún ìgàn kọ́ èpè yìí ti pọ̀ jù ṣé èpè nation ní ká pè ẹ̀yin wọ̀nyí ni àbí kí ni ká pè yín ẹ̀rí lè ẹgbẹ́ sípè ẹ̀rí tọ̀hún ẹgbẹ́ sípè kí ló dé tẹ́ ẹ̀ ṣe pé àwọn èèyàn ẹnì kan máa dá one million dollar bóyá one million ni ó lórí musa ọ̀dẹ́ ní ká máa dáwó tán ní ká máa dá one pẹ́ fẹ́ ṣe interim kí wọ́n máa dá one million dollar bàbá akíntóye gan ò tí ì gba kò tí ì gba one thousand dollars ẹni bàbá yìí ẹni oko jẹ ewu orí ti lò jáde pé àwọn èèyàn ti dáwó dáwó fún bàbá bàbá ti fowó lọ́ọ̀rì màálù mọ́lẹ̀ bàbá ti ṣe gbá bàbá ti kówó jẹ bàbá ti ṣàwo ìwọ ìlú wa ní káwọn kan wá dá one million mi ò ní kẹ́yìn èèyàn má dá o ẹ̀yin tinú yín pọ̀ ẹ̀yin tó jẹ́ pé ọgbọ́n ò sí ẹ lọ dáa tẹ́ ẹ bá ti wá dá wọ̀n tán ẹ wá dúró di May twenty nine ìyẹn ó kù bóyá bí ọjọ́ mi lónìí a wà ní twenty two lónìí ó kù bóyá bí seven days kẹ wá dúró bóyá ìtẹ̀rìmù yín bóyá yóò work àwa tí a ń tẹ̀lé bàbá òní kankan tá a fẹ́ ṣe pẹ̀lú yín a ní aburú kan tá a ṣe pẹ̀lú yín ṣùgbọ́n ìtẹ̀rìmù yín yẹn ibi tẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti sọ ẹni Tinubu ẹ̀ wá lọ ohun tí ò yé ni wípé ìjọ tí wọ́n bá sọ ẹ̀rìn Tinubu ìjọ yẹn náà lẹ́gbọ́rọ̀ yóò nítìrí mọ́ yẹn tèmi mà torí pé ìyá onítìrí yìí May twenty nine ni deadline ìjọ tí ó sọ pé òun fi Yorùbá nation sílẹ̀ owó tẹ̀ sì dá àwọn tí wọ́n gba owó lọ́wọ́ yín ni ẹ ó mọ àwọn lẹ́ ó mọ lé àwọn lẹ́ ó mọ somú torí pé òun ẹ̀ mọ̀ ibi tó ń gbé ẹ̀ẹ̀kan tí ẹ̀ gbéra yín léèrè arábìnrin ti wà pẹ̀lú wáǹsìn yìí ó ti ń pé ọdún kejì àárí ẹnikẹ́ni báyìí tó bá tèkì píkṣọ̀ báyìí nínú gbogbo yín ẹ̀yin tẹ́ ń tẹ̀lé tẹ́ ẹ̀gbọ́n yìí ẹ̀yin tó yẹ pé inú yín pọ̀ ó ti pé two years sínsìnyí tí a ti kódà ó ti máa lé tá a ti ń tẹ̀lé onítìrí yìí ẹ wá rí ẹnikẹ́ni tó lè bá take picture tó lè sọ pé báyìí lẹ́nu yìí ń gbé o mo bá take picture mo bá tẹ kódà ẹ wò ó mo mọ tó ń gbé picture tó ń yà pẹ̀lú rẹ̀ ẹ̀yin tẹ wá tẹ wá kóra yín jọ tẹ pera yín ní ìtẹ̀rí mu ẹ̀ ẹ̀yin ní òkúra yín kẹ wò pé níbo arákùnrin arábìnrin gbé Ìbàdàn ni Èkó ni Amẹ́ríkà ni UK ni US ni kẹ wá yẹn ìkànnì yín pé kó wà lọ àbí ẹ̀yin méjì ẹ̀ ní kí wọ́n wà lọ kẹ wá rí ibi tó ń gbé ẹ ṣe fídíò pẹ̀lú ẹ̀ kẹ wá take picture pẹ̀lú ẹ̀ ǹjẹ́ rí bí ó máa ṣe o ọmọ tó yìí ò gbọ́n oúnjẹ gbogbo yín ṣùgbọ́n àwọn kanu yín ti gbọ́n o torí pé àwọn kanu yín oyè wọn ti là ọpọlọ wọn ti sí ṣùgbọ́n ẹ̀yin tó kù àbáyín bẹ Elédùmarè kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó sí í nìyẹn ṣùgbọ́n tó wá ń ṣe lásìkò sí yìí ẹni tí wọ́n ní Ifá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bàbá wa kan dífá tá a mọ̀ sí. Si fásínà ṣé fásínà ni eh, fásínà bẹ́ẹ̀ lórúkọ wọn ní ìlú èkó àwọn ni wọ́n dífá wọ́n nífá táwọn dáńgbà yẹn sọ pé ifá kí gbogbo ayé ó ni eh, àlejò kan yóò wá obìnrin ni èèyàn pupa ni a gbọ́dọ̀ gbà lálejò pé kí gbogbo ìlú pátápátá tá a mọ̀ sí ilẹ̀ yorùbá pé kí wọ́n ó ṣe ètùtù àwọn ṣe tiwọn wọ́n ní ṣùgbọ́n àwọn ò mọ̀ bóyá àwọn ìlú tó kù ó yá má ṣe ètùtù tiwọn ibi tọ́rọ̀ wa tó ti rí àwa Yorùbá ibi tọ́rọ̀ wa ti sí léyìí àwọn kan ò ṣe é òun ló jẹ́ kí arábìnrin ò wọlé wá ẹ rí ìtàn ẹ̀ dàbí ọba ni wọ́n ní kí ọba ó mọ̀ méjì rọ̀gbàrọ̀gbà wọ́n ní kí ọba ó fi àlejò sáyà wọ́n ní kí ọba kíni o kó má fi àlejò kíni o kó má ṣe fi àlejò sáyà ọba láya méjì rọ̀gbàrọ̀gbà ọba fi àlejò sáyà òun láyé ọba bá dàrú ẹni tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá lónìí tàǹpẹ́pẹ́ ló wọlé tọ̀ wá aáyán àbí ká pè é ká pè é ní pé kí ni o agbọ́n ló wọlé tọ̀ wá wá ó sì tú wa ká náà ó tú wa ká pẹ̀lú èpè ó tú wa ká pẹ̀lú ète obìnrin gbogbo apábátá la jẹ̀jù sí náà kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó yọ wá nínú tẹ́lẹ̀ yìí mo mọ̀ wípé n tó ṣẹlẹ̀ yìí Elédùmarè ọba tó ṣe ẹ̀rọ fẹ́ fi kọ́ wa ní ọgbọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a kì í torí personality a kì í torí ẹ̀ gbé èèyàn ga arábìnrin yìí lo àǹfààní wípé Abíọ́lá Abíọ́lá Abíọ́lá ó sì fi wọlé sí wa lára ó sì dà wá rú ó sì tuntun wa ká pẹ̀lú ó mọ̀ wípé ohun tí Elédùmarè yóò ṣe oníṣàlàyé má ṣe tí àsìkò Elédùmarè bá tó láti pé kí oníkálukú kó parí iṣẹ́ tó yẹ kó ṣe kí ìjọba Nàìjíríà kí wọ́n sì yọ ẹsẹ̀ kúrò báyìí fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá yóò wá sí ìmúṣẹ tí ó sì sí ẹnikẹ́ni tó lè dá dúró wọn wá tàlà ń gbìyànjú ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ ìgbìyànjú wa ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì ṣùgbọ́n kíní kan wípé a nílò grassroots awareness torí àwọn tí wọ́n ń bẹ́ nílé òmò kankan gbogbo ariwo tí èmi àti yín tá à ń pa yìí ariwo orí fóònù lásán ariwo orí íńtánẹ́ẹ̀tì lásán ni àwọn tí wọ́n wà nílé nílò láti mọ ti Yorùbá ń fẹ́ àti ìdí tí Yorùbá ṣe fẹ́ lọ mo sì gbà pé lágbára ọlọ́run ọ̀rọ̀ yorùbá yóò padà wá já sáyọ̀ ọ̀rọ̀ ọmọ kóòtù òjèrè yóò padà wá já sídùnnú àti ayọ̀ àníṣe lásán aburú ò ní kàn wá o gbogbo wa pátápátá ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣọ̀kan wípé kínní yìí kínní gbogbo wa ni ká sì jọ fọwọ́sowọ́pọ̀ láti gbà á láti gbé e lárugẹ elédùnmarè yóò sì ràn wá lọ́wọ́ ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa yóò sì là láṣẹ ọlọ́run. ó ń gbà ní gidi ẹ jẹ́ ká máa gbà á ẹ jẹ́ àgbà fún àwọn akọgun wa àti fún ìjọba adélé wa gbogbo ẹni tó bá ní òun fẹ́ bàjẹ́ òun fẹ́ dàrú kò ní ṣeé ṣe ẹ bá bẹ ọlọ́run lé wọn lórí ní ọ̀sẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn tó mú ní ọ̀ṣun ṣe wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní èní wípé ọlọ́run ṣe àánú ará gbà gbogbo wọn pátá wọ́n ti wà nínú eh, freedom wọn wọ́n ti wà nílé wọn wọ́n ti wà oníkálukú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló ṣe é mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ yorùbá lápapọ̀ tó kó lóró òtítọ́ àti òdodo ẹ ṣé ẹ ṣé gbogbo ìgbà ẹ ṣé owó ẹ ṣé ìfẹ́ ẹ ṣé àdúrà lórí gbogbo àwọn èèyàn wa yìí mo dúpẹ́ mo ìyẹn ṣe mo wá fi àsìkò ibi ọlọ́run tó ní ayé àti ọ̀run <laughs> ṣárí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ń pẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ ń pẹ̀ ẹ kóra yín jọ ẹ gbọ́n pẹ̀ ẹ dìtẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ń tì mọ́lé káàkiri wọ̀nyí olè àṣọ yẹn àtẹ̀yin tẹ́ ń dunnú sí i tẹ́ ń dunnú tẹ́ fi ń ṣe nǹkan ẹ̀fẹ̀ ẹ̀ ń jó ẹ̀yin lẹ́yìn jà fún yorùbá nation ẹ wá mú jójó pé wọ́n ti mú àwọn kan treason ní o kìíní kan ẹ̀yin olódo játijàti ẹ̀yin ọ̀dẹ̀ játijàti àrìndìn torí itkun tó wà lábẹ́ ẹsẹ̀ yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ treason self determination làwọn ń ṣe orílẹ̀-èdè ni wa pọ̀tẹ́ ẹ̀ mọ̀ bọ́n torí ọ̀tẹ̀ tó máa pa yín run tó dẹ̀ ti pa yín ẹ̀ wá ń jó nítorí ọmọ làkejì yín àwọn tó fira wọn lẹ̀ wípé kí ìlú mu àwọn kó má parun irun àwọn kó má parun ẹ̀yin fi àwọn yẹn ṣe ẹ̀yẹ ẹni torí ẹ fìrì ẹ̀yin wà níbi tẹ́ ti lè jó tẹ́ ti lè máa kọrin àbí tẹ́ ti lè máa ṣẹ̀fẹ̀ tẹ́ dúró síwájú kámẹ́rà pẹ̀lú àṣẹ tọ́lọ́run tí tó fi ń jẹ́ èmi ni pẹ̀lú àṣẹ tó fi dá gbogbo tó dá <laughs> láti àtètè kọ́ ṣogun tó dá ló ń bẹ o àìní ìpẹ̀kun ni ọlọ́run àìlópin ni o pẹ̀lú àṣẹ tó fi ń jẹ́ èmi gbogbo yín pátá pátá ẹ máa sùn àtìmọ́lé àtìmọ́lé lẹ máa fi lò pé ayé yín àṣẹ ìgbà yìí àṣẹ bó ṣe máa ń lẹ́yìn àṣẹ wá àṣẹ àṣẹ àṣẹ ìgbà yìí wá àṣẹ gbogbo nǹkan máa ma tì yín mọ́lé ni afẹ́fẹ́ máa tì yín mọ́lé omi máa tì yín mọ́lé ilẹ̀ máa tì yín mọ́lé ayé máa tì yín mọ́lé ọ̀run máa tì yín mọ́lé ẹ̀ mo sọ fún ẹ̀ tún ojú ọlọ́run mọ́ ẹ̀ tún rí ojú ọlọ́run gbà mọ́ ẹ̀yin dunú sọmọlàkejì yín tó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n fara wọn lẹ̀ fún nǹkan tó jẹ́ pé àǹfààní gbogbo everybody ni ṣẹ́yìn ẹ̀ tún rí ojú rẹ ẹ bá lé ẹ níbà bá lé ẹ tún àṣẹ àṣẹ lẹ́dùnmáre. ọlọ́run tó wà ń bàdàn ti jáde bí ẹ ṣe dúdú dúdú ṣé bó ń jó òun pariwo mo sọ fún ẹsẹ mo lóun máa dọ̀bálẹ̀ till the end of time fún mi ni fún ọlọ́run tó ń gbẹ̀mí ayé mi ó máa forí balẹ̀ ó máa dọ̀bálẹ̀ fún mi. gbogbo àwọn ọ̀ràn wọn pátá wọn máa ń pa wọn kan treason wọn fẹ́ pa wọn ni o wọn fẹ́ ṣe kinní ni o ah n tó rò yẹn n tó sọ yẹn ó jẹ́ tiẹ̀ àṣẹ ọ̀rọ̀ àgbáyé ń dúró dé wọn. nítorí fẹnu sọ lórí àwọn tán wà ní Ìbàdàn tán ti mọ̀lé ńgbà yẹn ìwọ bí ẹsẹ dúdú dúdú ni mo bá sọ̀rọ̀ mo ló padà sí ẹ lẹ́yìn ló padà sínú ayé ẹ. àṣẹ ìwọ hmm. kankan ló ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ kò dé padà ó ṣe rí nìyẹn ó sì sọ fún ẹ títí ayé máa fi parẹ́ ọ̀gá ẹ ni mo jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àní àyà ẹ orí ẹ máa fi balẹ̀ fọlọ́n tó ń gbénu ayé mi ìwọ àti ta ni kí là ń sọ gbogbo àwọn àwọn dìdìrín kan pé scammer èmi ó jìnnà láyé ẹlẹ́dàá. yeah.